gbogbo ẹ̀yin tẹ́ ń fi ojú ayọ̀wò mi nílé ẹ káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán á ah, ó yẹ kẹ́ ti mọ̀ pé èmi ni atọ́kùn ètò yín tí máa ń bá yín gbá fàájì kẹlẹlẹ èmi ni Adéníkẹ́ Babátúndé èmi ni aya àwọn olóńdó ẹ̀gbin ọmọ wọn nílẹ̀ Ìjẹ̀ṣà èmi lọmọ wá ọmọ ẹkùn ọmọ ògìdìrìgbò ọmọ jálẹ̀kùn ọmọ tó gbẹ́ṣu lájà ọkùnrin tó fi gúnyán jẹ omi kan wà lẹ́yìn ìkúnlẹ̀ ilé bàbá mi àjèjì kankan ò gbọ́dọ̀ wẹsẹ̀ ń bẹ̀ nítorí pé kí ni o àjèjì tó bá wẹsẹ̀ ń bẹ̀ á adìẹ ni ẹbọ ni àmọ́ èyí gẹ́gẹ́ bí ọmọọba mo débẹ̀ o ó buwẹ ojú ojú mi dojú oge ẹ abẹ́rẹ́ ni mo tún dé bẹ́ẹ̀ mo buwẹ ìdí ibà dí mi dídí ìlẹ̀kẹ̀ èsùn wọn fi ọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ dé ìjẹ̀ṣà ẹ̀yẹ lẹ́jẹ́ ẹ̀yìn ni mo fi kí yín káàbọ̀ sí orí ètò fàájì ọ̀sán báwo ni fàájì ṣe ń lọ lọ́dọ̀ yín ó yẹ kẹ́ ti mọ̀ mí lórí ètò tí má ti dé báyìí mo gbé fàájì dé ni láti bẹ̀rẹ̀ dópin èmi àti ẹ̀yin tẹ́ ẹ fojú ayọ̀ wò mí àtijọ́ máa gbá fàájì yẹn ní kẹlẹlẹ ni báwo ni iṣẹ́ ṣe ń lọ lọ́dọ̀ yín ẹ̀yin tẹ́ wàá ń ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ wàá ń bá káràkátà bà báwo ló ṣe ń lọ o ṣáájẹ́ ń bugba jẹ ṣé ẹ̀ ń ṣọ̀rọ̀ ajé ẹ̀yin ṣáà ti mọ̀ pé ọrọ̀ ajé yẹn gangan gangan òun ni àgúnmu owó nítorí pé tẹ́ bá ṣe dára sáwọn tó fẹ́ rajà lọ́wọ́ yín wọ́n á fojú ayọ̀ wò yín wọ́n á náwó sọ́dọ̀ yín tó bá náwó sọ́dọ̀ yín tán tún àti ẹ̀tajà fún wọn ó bá ti di ọjọ́ mi tẹ́ bá ṣe dáadáa wọ́n á padà wá ó ṣe pé kẹ wà nídìí ọjà yín kẹ wá máa rojú kòkòkòkò ó yẹ kẹ mọ̀ pé tí wọ́n ti sọ́dọ̀ adé ní kẹrin kẹ́kẹ́kẹ́ ni àjọ máa ṣe fàájì lọ́sàn-án ènì a máa gbára wa níyànjú a máa bára wa sọ̀rọ̀ a tún wá máa ju àwọn orin aládùn tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí lọ́kọ̀ọ́jọ̀kan a máa máa jù fún yín abẹ́kẹ̀ máa fi ìgbádùn ṣayọ̀ ni lórí ètò fàájì ọ̀sán orin wo la ní fún yín lé ní àwọn orin tó pọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀ kan a dẹ̀ tí wàá ní nǹkan àwọn ní nǹkan tí mo fẹ́ sọ fẹ́ yàrá lé mo ní àlejò kan pàtàkì tí gbogbo yín nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ bá rí ẹ máa nífẹ̀ẹ́ sí àmọ́ mi ò ní ìfẹ́ fún yín nítorí mo fẹ́ kí ọ̀fun yín kó máa dá tògbó tòló tòló ẹ̀wọ̀n máa ra rẹ̀ ṣe é ṣe ẹ̀yìn mọ̀ pé wọ́n ṣe máa lọ lórí fàájì ọ̀sán ni ọ̀fun yóò máa já tòló tòló tó pé mi ní dárúkọ ẹni náà fún yín ṣùgbọ́n nígbà tí wọ́n padà wá ní màmá tó wá gbé àlejò yẹn yín fún ayé gangan lẹ́ máa mọ̀ pé àlejò kàǹkà àlejò kẹ̀ǹkẹ̀ àlejò ayọ̀ ni mo gbé wá fún yín ṣùgbọ́n kí wàá la fẹ́ sọ lórí ẹ̀ lẹ́nu a máa sọ̀rọ̀ nípa bó ṣe ń lọ ní agbo àwọn onítíátà ah, ẹ ti ń gẹ̀ẹ́sì nílé pé ta ni mo fẹ́ gbé wa bẹ́ẹ̀ náà ẹni tẹ́yìn náà rò yẹn náà ni. àmọ́ kí n tó wá gbàlejò mi wọlé ah, mo fẹ́ ju orin kan fún yín ẹ tẹ bá ń gbọ́ ẹ ìmọ̀lẹ̀ òwúrọ̀lẹ̀ ẹ bó ṣe múlẹ̀ ló ṣe jẹ́ bébí adédìkẹ́ ṣe múlẹ̀ fún yín bẹ́ẹ̀ lẹ́yìn ẹ kí lẹ ṣe ń ṣe ẹ ń gbà ẹ ń jẹ ẹ tún fi ṣara ni feel good látọwọ́ Mohbad òun la máa jù fún yín mò ń bọ̀. mo kí yín káàbọ̀ padà sórí ètò fàájì ọ̀sán mo sọ fún yín lẹ́ẹ̀kan gbà tí mo lọ pé mo máa gbé àlejò kan pàtàkì ògbóǹtarìgì kan wá fún yín mo ti gbé dé ẹ mọ̀ pé mi ì ní sọ fún yín pé mo máa ṣe nǹkan kí n dẹ̀ má ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run náà ló ń fún wa ṣe. táwa ni àlejò mi tí mo gbé wálé ni. Mm. Hmm. èmi mọ̀ pé ẹ ti ń dátọ́ mi hmm. hmm. àlejò wo ló ń gbé bọ́ ó yẹ kẹ́ wọ pé mi kì í ṣa ẹran tí kò tó lérò àánú náà mi ò ń ṣa ògbóǹtarìgì òṣèré ẹni tí yẹ pé àwọn ló máa ń sábà ń gbọ́ pé wọ́n ń pákéjì fíìmù wọ́n ń pákéjì jẹ àwọn ni mo gbé wá sórí ètò sábà ń gbọ́ píròdùsà ráìtà gbogbo ẹ̀ ń kọ̀ǹpasì bí àṣẹ olóyìnbó sábà ní àlejò mi yẹn Ọláyínká Adébóyè ọ̀túnba one báwo èèyàn ṣe ń pè yín lé ẹ káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán. ẹ rà mà. ẹ lẹ ẹ kú iṣẹ́ torí gbogbo iṣẹ́ yín àkọsáàrin tó kàn ń jáde ní gbogbo ọ̀rọ̀ ní áá ah, ah, báwo lẹ ṣe ń ṣe gbogbo ẹ. àwa náà kọ ọlọ́run ọba ni hmm. òun ni ọba tí gbogbo wa ń bọ̀ hmm. because tó bá sí ọlọ́run lẹ́yìn wa gbogbo lè máa dún régé. bẹ́ẹ̀ tí ò bá sí ọlọ́run lẹ́yìn èmi gangan tí ẹ̀ ń wò ń lé gbogbo ẹ̀ ò ní dún rẹ́gẹ́ kò ní dùn bó ṣe rí yìí ọ̀túnba ẹ jẹ́ ká mọ bí ẹ ṣe wọnú ọ̀rọ̀ tíátà ìyàkọ̀ṣà ẹlòmíà ní òun lọ léèwé ni ẹlòmíà ní ẹ òun kọ lọ́dọ̀ ọ̀gá kan ni ẹlòmíà ah, ẹ̀gbọ́n mi ló mú mi wọbẹ̀ ẹlòmíà tiẹ̀ ní ẹ̀ eh, ẹ̀gbọ́n mi mo tẹ̀lé lọ sí location wọn bá rí i pé mo fine mo dùn mo dùn ún wò lọ́mọ wọn bá mú mi sí báwo tí ń ṣe jẹ́ kí ni ìrìn àjò yín sínú agbo òṣèré. ìrìn àjò mi nínú agbo òṣèré ó pọ̀ púpọ̀ nítorí pé mo fẹ́ràn eré orí gidigidi látàyè ìgbà tá a ti máa ń wo ẹ̀rín kéèkì agboolé mm. bàbá sùúrù ni mo ti fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n bàbá mi jẹ́ ẹni tẹ́ pé wọn fọwọ́ sí i mo wá ní ọ̀rẹ́ kan orúkọ ẹ̀ ní Fatai Ojo Isiaka àyàyà so òun máa ń ṣe fíìmù máa ń sọ fún pé mo nífẹ̀ẹ́ sí eré orí yìí a ní ẹ̀ kí n máa bọ̀ but màá tún máa rántí pé bàbá mi ọ̀nà mi lẹ́gbà hmm. ká má fọ̀rọ̀ gùn bàtà ìwà mú mi lọ sí location ọjọ́ kan bá lọ síbẹ̀ eré bá jáde àwọn wá bẹ̀rẹ̀ sí sọ fún mi pé ah, ó máa mẹ́rẹ̀ yìí sí ará ẹnu fíìmù ará ẹnu fíìmù ará ẹnu fíìmù mo ṣe bẹ̀rẹ̀ sí ní di òṣèré nìyẹn ìgbà tí mo fi bẹ̀rẹ̀ òṣèré yẹn bàbá mi bá mi fà á pé mo gbọ́dọ̀ ṣe é mo lọ pa àwọn fámìlì wọn ẹ filẹ̀ borí bá dání sí. Hmm. ibi mo fi hmm. join nìyẹn. ibi orí dání sí là á gbé ṣé iṣẹ́ tíátà yìí ǹjẹ́ ẹ ti wá rí i pé hmm, ibi ìbàyí gangan lórí dá mi sí. adúpẹ́ fọlọ́run ọba mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí ọ̀pọ̀ ń ṣe tí wọn kì í fi ń kó nǹkan jọ nǹkan tí wọn bá ti ń ṣe láyè tó ti fi kọ́lé tó ti fi bímọ tó ti fi ní mọ́tò àwọn mùsùlùmí máa ní àlùbáríkà alihamudulilayi àwọn kìsàn máa ní adúpẹ́ fọlọ́run so èmi ń pè ní ọ̀nà tèmi. Hmm. bẹ́ẹ̀ ṣe wá rí i pé ọ̀nà tí yìí ni nítorí mi mọ̀ pé àwọn aráalé á máa rò ó ni pé ah bí kì í ṣe pé mi náà máa lọ gbégbá òṣèré báyìí kí n tètè wá máa ṣe torí ńgbà tí ọláyínká adébóyè tó kọ́lé tó ra mọ́tò ń di ẹ̀ jẹ́kẹ̀mí náà tètè wá lọ kó ṣé wàá jẹ́ pé ẹ ò rí ìdojúkọ kankan nídìí iṣẹ́ tíátà yìí. ah ìdojúkọ wà ó ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé olóòtú ilé ayé yìí ẹni tí ò ní tàn kó lè tàn tó bá wá tàn láláì ní tàn kò ní pẹ́ tán ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni tí kò bá nítàn lé ayé tí ó jìyà kó tó kọ́rọ̀ jọ tó kọ̀ déédéé ní ọ̀rọ̀ ó máa náwó yẹn ní anyhow bọ́ ẹni tí ó bá jìyà gidi tó rí ẹ̀gbin lóríṣiríṣi tó wá fi ẹ̀gbin yẹn kọ́rọ̀ jọ tẹ̀wọ́n pé owó yẹn máa pẹ́ tán àmọ́ yẹn gbàdá máa lọ sí location tí àníyàn àdá máa sùn sí tó yẹ pé ìkàlà máa sùn ẹlòmíì kò ní rí ẹni tó máa akọ sùn síbi kan lẹ́yìn pé Richard máa sùn mọ́jú ẹlòmíì máa wá sí location bẹ́ẹ̀ yẹn tó bá jìyà ọjọ́ kan yẹn á sá lọ so ẹni tó bá ní ìfaradà lẹ́yìn nígbàgbọ́ pé ó máa dà ó máa dà so a ti dojú kọ oríṣiríṣi nǹkan nínú iṣẹ́ tíátà yìí àmọ́ iye tí wọ́n pé ẹ lọ gbé wáyà yìí ẹ lọ ṣe kínní ẹ lọ ṣe kínní àwọn nǹkan yẹn làwọn á ń jèrè ẹ̀ léni tí ọmọ ṣe sọ wípé ẹni tí ò ní tàn kò lè tàn tó bá tàn láláì ní tàn kò ní pẹ́ tán. Ah, ah. gbogbo àwọn ìdojúkọ yìí bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ẹ̀rú dẹ̀wà ń bá mi lọ́mọ mi bá sọ pé òun fẹ́ ṣiṣẹ́ tíátà kan èmi ò ní gbà wá bí ẹ̀yin ará lébò wa ni kọ́ lọ síbi kan kán máa níbi tán máa sùn àbí kán máa sùn síta báwo wá lẹ́yìn ṣe wá borí gbogbo àwọn ìdojúkọ yìí. ẹ ẹ mo ti sọ lẹ́ẹ̀kan pé téèyàn bá ń gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ ó ní ká bá bí ọmọ ìkókó kọ́ ló máa rìn hmm. so tí ọba èèyàn máa gbẹ́sẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ ni ẹni tó lè fara gba ẹ̀gbin ló lè ṣoríire nídìí iṣẹ́ tíátà wa yìí iṣẹ́ wa dá lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ iṣẹ́ ta, fin, máa ń fi yangàn ni so but wàá jẹ ìyà wo tó bá ní ọkọ̀ okòwò wá sí iṣẹ́ tíátà o ò ní jẹ ìyà èèyàn ò lè ṣoríire bó ṣe sáwá ló ṣe máa sá lọ ó gbúdọ̀ la àkọ́kọ́ kọjá àmọ́ yóò bìnrin tó ti wá sí Eh, location tẹ́ pé wọ́n ní tó máa sùn sí tó máa jókòó sí púpọ̀ nu òun padà wá mọ̀ báwọn tó ń ṣe ń sìn ló ń jèrè ẹ̀ nítorí pé àsìkò àsìkò ìkórè la wà ní àsìkò ìkórè la wà báyìí gbogbo adáṣe fíìmù là ń kórè hmm. àfẹn tó bá ṣe fíìmù pẹ̀lú inú kan nǹkan ní oníṣòwò ìdíṣẹ́ tíátà hmm. gbogbo yín lẹ ń kórè báyìí. gbogbo la ń kórè àwọn kan wà tí wọn ò kórè olótù àwọn tí wọn ò kórè làwọn tẹ́ ń pé kọ́kọ́wó fún wọn bí kọ́ bá wa ṣiṣẹ́ kọ́ gbowó lówó kọ́ ní artist kan ráyè artist kan ráyè tẹ́ni òfin níríṣẹ́ yẹn ṣe ẹlẹ́dàá ni ẹ máa bí ẹni yẹn àwọn ènìyàn máa tó ń kún láṣọ. ah èyí gangan ló máa ń mú mi lọ sí ọ̀rọ̀ tẹ́sán ìbáyìí ló máa jẹ́ kí n béèrè tí mo fẹ́ béèrè yìí nítorí pé ṣe mọ̀ pé ẹ̀yin gangan fúnra yín ẹ máa ń pákéjì iṣẹ́ ni ẹ máa ń gba owó lọ́wọ́ àwọn èèyàn máa ń bá wọn ṣe agbátẹrù bí fíìmù máa ṣe dúró hmm. nígbà tẹ bá wá gbowó lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ bá ṣe agbátẹrù bẹ́yẹn káwá ní pé bóyá irú ẹ mọ̀ pé oríṣiríṣi wàhálà ló máa wà nínú iṣẹ́ yín yìí ìgbà míì ẹ́dítọ̀ lé ní ọlọ́mọ àjẹkárí kò ṣe dáadáa ẹ́dítọ̀ bá ní àwọn sọ fáìlì kan nù àbí bóyá mistake wà bí kan já pé actor padà tí irú wàhálà bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ báwo wálẹ̀ yìí ṣe máa ń bá wọn ṣe tó jẹ́ pé ó máa ń jẹ́ torí mo mọ̀ pé gbogbo iṣẹ́ yín tó pọ̀ ló wà ń gbòòrò báyìí tó dẹ̀ gbóná lọ́wọ́lọ́wọ́ báwo lẹ ṣe máa ń bo ibẹ̀ yẹn tí àṣírí yẹn ò ṣe kí n fi ń tú. ẹ ṣe olóòtú ṣe gbogbo ilé ayé máa ń gbàdúrà kan pé gbogbo iṣẹ́ tí bá ṣe àlùbáríkà ńlá pẹ̀lú àlàáfíà rẹpẹtẹ òun lè máa ń tọrọ. mo gbàdúrà ṣe tì kí tó dáwọ́lé iṣẹ́ máa ń ṣe prayer olúwa ṣe ń dáwọ́lé tẹ̀sígẹ́ tọ́lọ́mùbá ní kí dáwọ́lé máa dáwọ́lé mi ò kí ń lọ sílé babaláwo àbílẹ̀ àfa àbílẹ̀ wòlíì pé bá mi wẹ́ ní tì because mo nígbàgbọ́ pé èmi fúnra mi alára mi ni wòlíì ara mi ohun tó lọ́n bá ní kì í ṣe tọkọ mi bá ní kì ṣe mo máa ń ṣe ó jẹ́ máa ń work fún mi so tí bá dáwọ́ lé iṣẹ́ èèyàn tí èèyàn bá fún mi ní owó kí tó yọ one naira nínú owó yẹn màá mẹ́sàn pé mo ti parí iṣẹ́ ẹ lè sọ fún yàn pé eight hundred thousand ló máa parí fíìmù ẹ̀ yìí o àdéhùn ìdíje kẹ́ náà ju eight hundred thousand lọ mo pè yín sìn pé ẹ kó wá fún mi ẹ máa parí fíìmù eight hundred thousand ẹ wá kó eight hundred thousand fún mi mo máa sọ fún yín pé owó òtò ẹ ní fún mi kankan sí náà mo dẹ̀ mo dẹ̀ ní láti ṣiṣẹ́ tẹ́ ń pẹ́ náà ẹ gbọ́dọ̀ jèrè ìjọba bá ní ṣiṣẹ́ tí ẹ̀ bá rere ń di iṣẹ́ yẹn ṣe máa padà wá bá mi ẹ̀ lè wá padà wá bá mi ìtorí ẹ̀ ní wípé àwọn tí máa ń lò wọ́n jẹ́ understanding person mo dẹ̀ kí n fi owó wọn mo kì í fi ní wọn lára kíṣẹ́ tó kó oṣù kan màá ti sanwó wọn fún ní kálukú so tìgbà tẹ́ bá fi inú dídùn bá mi ṣiṣẹ́ báwo ni èèyàn ṣe fẹ́ ní ìdojúkọ pé iṣẹ́ sọnù àwọn bí ọ̀nà tíṣẹ́ máa ń gbà sọnù rèé bóyá ń sìn ẹ́dítọ̀ bá mi ṣiṣẹ́ ní oṣù kẹta mo fẹ́ gba forty thousand naira mo máa fún twenty thousand mo ò fún ní owó yẹn pé àbẹ̀yìntàn wá sóko mi ó yẹ kí fún two thousand owó oúnjẹ mo máa fún five hundred ẹgbẹ́ ìdálẹ́ máa fún èyí tó kù ṣé mo pé tí bá fìyà jẹ lé ni ọ̀la òun fúnra lè bínú pé jẹ̀ǹdílì ti iṣẹ́ bọ̀bọ̀ ẹ̀ because mo ti fìyà jẹ tí bá ti ṣe báyìí fáwọn èèyàn tí mo dà wọ́n tí mo ṣe báyìí fún wọn wọn máa inú wọn máa dùn láti máa bá mi ṣe iṣẹ́ bó ṣe lè jẹ́ producer náà kó tó kówó fún mi màá sọ fẹ́ pé lọ ra hard drive tó bá ti adrive gidi adrive kéde o má ra fún ara kówó fún editor má kówó fún mi àwọn editor lọ mú adrive tó bá adrive gidi báwo ni iṣẹ́ ṣe fẹ́ sọnù ṣé o lè sọnù tó bá yẹ pé iṣẹ́ jábọ́ lọ́wọ́ tiẹ̀ fún ara ẹ̀ kò sí editor lè kí alex lórí iṣẹ́ bọ̀ kọ́lọ́ máa mú wa. Hmm, hmm. kọ́lọ́ máa mú wa ìyẹn gangan ni o kí ọlọ́run máa mú wa ẹ wo àlejò mi ṣì wà lórí ètò àmọ́ mo fẹ́ sáré jẹ́ ká lọ wo díẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n ti ṣe a máa tún padà wá sórí ètò àájọ wa yànnàná ẹ̀ ẹ káàbọ̀ padà sí orí ètò fàájì ọ̀sán èmi atọ́kọ ètò yìí náà ni mo ṣì wà bí mi ò tí ì lọ́bì kọ̀ọ̀kan ẹ mo sọ fún yín lẹ́ẹ̀kan pé àti èmi àtẹ̀yìn àjọ máa ń gbá fàájì yìí gan ní kẹlẹlẹ ni àti wípé àlejò mi ṣì wà lórí ètò ọláyínká adébóyè wọn wà ń bí o wọn ò tí ì lọ nítorí bó ṣì láwọn kankan náà tá a fẹ́ bi wọ́n lérè tá a jẹ́ fẹ́ káwọn ẹ̀yin aráalé kẹ́ mọ̀ nípa ẹ̀ ẹ káàbọ̀ padà ọláyínká adébóyè àfitọ̀wọ̀tọ̀wọ̀ porúkọ yín ọ̀túnba one bí àwọn èèyàn ṣe máa ń pè yín ẹ jọ nǹkan yẹn tá à ń sọ̀rọ̀ ṣe mọ̀ pé sọ pé kọ́lọ̀ máa mú wa èmi ti rí ibi tó jẹ́ pé èèyàn kan tó ké gidi pé odidi tí a fíìmù tó ń kọjọ́ mẹ́ta yà àbọ̀jọ́ mẹ́rin tó dẹ̀ lọ tí wọ́n rí nǹkan kan tírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ jọ ta ni ó máa gbé òfò yẹn ṣé ọwọ́ ẹni tó pákéjì ni àbọ̀wọ̀ àbí producer gbà fọ́ lọ́hún bó o ní bó o ló ṣe rí nítorí a máa ń gbọ́ táwọn àwọn mákẹ́tà náà máa ń sọ pé àwọn gbé kinní kan ẹ wo ẹ má jà mẹ́nu bà ibẹ̀ yẹn ṣùgbọ́n ní eléyìí tá à ń sọ yìí báyìí ṣẹ́ni tó pákéjì ẹ̀ ni ó ní òkú àbí pòdùsà. ẹ ṣe olóòtú kọ́lọ̀ máa yẹ kó rí takò wá. àmín. tó bá jẹ́ wípé Um, iṣẹ́ sọnù lọ́wọ́ editor tó wá jẹ́ pé mi ni mo pe editor wá sóko tíṣẹ́ fi sọnù lọ́wọ́ editor ọrùn mi ni gbèsè wà fifty percent gbèsè dẹ̀ wà lọ́rùn producer náà fifty percent so fifty percent èmi yẹn ó wà láàrin ẹ̀ma àti editor tó hmm. ti yẹ yín bẹ́ẹ̀ because ìgbà míì editor á drive táwọn wò yìí kò gbọdọ̀ jábọ́ báyìí iṣẹ́ máa lọ ni kò sọ́nà tí mistake lè gbà wáyé so àwọn àgbàládùúrà náà ni pé kọ́lọ́n máa kó rí tako wa ṣùgbọ́n táyà pé táyà pé producer fún ara ẹ̀ ló mú editor wá táyà aṣẹ́ tán tíṣẹ́ sọnù èmi tí mo package iṣẹ́ kọ̀ọ̀kan mi ọrùn producer àti editor nìkan ni hmm. àǹfààní tí wọ́n lè jẹ́ lára tèmi ojú wípé àwọn actor tó bá gba two hundred thousand kìlọ̀ ké bá wọn tí mo ṣe fẹ́ fún wọn lówó epo bíi forty thousand kó fi padà wá àwọn tó gba bí hundred thousand lọ kí báwọn mi fẹ́ fún wọn lórí epo ten thousand lọ́ fi padà wá because nígbà míì relationship ẹni tó ń package iṣẹ́ àtàwọn actors yẹn ó máa ń wọ̀ ju producer lọ because àtàwọn package iṣẹ́ la máa ń pè wọ́n jù tó a máa ń ní good rapport producer tó pè yín síṣẹ́ tó pè yín síṣẹ́ ní ọdún yìí sìn ó lè máa pè yín two years bọ̀ àwa ò lè ṣe ká má pè wọ́n lóòrèkóòrè tí wọ́n bá ní good rapport help tèmi lè ṣe fún wọn nìyẹn pé ìlọ sunkún bá wọn pé iṣẹ́ ti bàjẹ́ ọrùn mi dẹ̀ ló wà ọ́ pé wọ́n gbọ́dọ̀ mọ́ pé òun producer náà fẹ́ bí ilẹ̀ yìí so nǹkan tó ṣẹlẹ̀ ní kọ́lọ́ máa kórè tako wa. lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ máa gba àwọn aráalé bí wọ́n fẹ́ wọnú producing lọ ẹ máa gbà wọ́n níyànjú pé kọ́ má kàn déédéé lọ produce fúnra wọn kọ́ wá ròyìn bíi ti yín báyìí tó máa bá wọn ṣe agbátẹrù àbí èèyàn kàn déédéé lè wọnú ah, mo lówó mi pẹ́ẹ́n olówó mi náà jẹ́ jẹ́ ń pè wọ́n ká dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ ṣe olóòtú amóye producers tó máa kówó fún irú àwa báyìí pé ẹ bá wa package iṣẹ́ lẹ́yìn pé púpọ̀ nu wa máa gba owó yẹn wọ̀n ní ṣe so mú ló máa ń jẹ́ kí ìrẹ̀wẹ̀sì wà fáwọn producers kankan pé mo lè ṣe fúnra mi hmm. jẹ́ ń ṣe fúnra mi ẹlòmíì eight hundred thousand ló máa parí iṣẹ́ yẹn nínú eight hundred thousand yẹn ó máa ti rí gain of hundred thousand naira ẹlòmíì máa rí gain of fifty thousand naira wàá wá máa sọ fún producer pé one point three ló máa parí ẹ̀ o one point three ọ̀hún gan àwọn actors tó sọ pé fẹ́ lò yẹn ò ní lò ó ẹ ṣe máa ń pọ́n àwọn producer náà wọn pé i can do it myself let me, let me do it myself hmm. ẹ ṣe máa ń ṣe fúnra wọn ẹ ti understand bẹ́ẹ̀ so mo ń fi opportunity bẹ àwa tá a bá àwọn èèyàn package iṣẹ́ ẹ jẹ́ ká máa ṣòótọ́ hmm. ìkọ́kíkò tá a bá rí nínú iṣẹ́ ẹ kó máa tó wà hmm. ẹ kó máa tó wà because púpọ̀ náà wọn èmi fúnra mi producer ni mí and púpọ̀ náà wà producer yìí wọn oníkálukú ló ní ibì kan àbí kejì tó ti là kọjá kó tó rí owó yẹn ẹlòmíì àjọ ni irú èmi yìí sì kó ló máa ń kówó mi sí December mo máa ń cash out mo ní fẹ́ produce ní òun tó tọ́ ni cash out ẹlòmíì kẹ̀dẹ̀ rí ní ẹlòmíì ẹlòmíì lọ ṣe kọ̀dọ́tọ̀ kó tó rówó hmm. oníkàlùkù ló ní ibi tó ti lọ ṣe ọ́zù ẹ̀ wá tó fi rí owó tó fi fẹ́ kó jọ kó wá kó ẹ̀ fún yàn kan kẹ́ni ẹ̀ wá lóun fẹ́ tówó yẹn iṣẹ́ ni ẹ̀ máa ṣoríire. Hmm lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ ní iṣẹ́ mi tẹ̀ ń ṣe yàtọ̀ sí pé iṣẹ́ tíátà. yẹ mo ní iṣẹ́ mi tí mo ṣe àmì business man ni mi hmm. kò sí kò tó ń dowó tí mo kì í ṣe hmm. ẹ wá sọ fún mi sẹ́yìn pé ẹ fẹ́ kọ́lé ẹ̀ńjìníà ni mi bàbá kọ́ ah, ah. so ayé ah, tó wà ní business POS hmm. a máa ń ṣe POS a tún máa ń ta POS so kò sí nǹkan tí ó ń dowó tọmọkùnrin òfin ní máa tọrọ jẹ àbí kí ìyàwó ọkọ kí ìyàwó mi máa lọ máa sọ fún yàn pé fún mi lówó hmm. láìkẹ hmm. so mo máa ń láìkẹ yẹ ọsùn fáwọn family mi. Hmm. as a responsible man ẹgbẹ́ àṣà olóyìnbó ah, ah. ṣé mo pé àwọn èèyàn dẹ̀ láìkẹ èèyàn tó bá da o pàápàá àwọn ọkùnrin tó bá ń tọ́jú obìnrin ṣé àwọn èèyàn àwọn tí yín lórí atẹ́gùn àwọn fans yín tó máa rí tọ́wọ́ pa ah, ọmọkùnrin yìí ń tọ́jú èèyàn ń tọ́jú ìyàwó ṣé tó máa gbé súnmọ́ yín ẹ má bínú o ẹ má gbé súnmọ́ yín báwo lẹ ṣe máa ń ṣe àyè ibẹ̀ yẹn nítorí wọ́n ti rí fine boy ẹ tó dùn ó tún wá ṣe ó ṣe kí ni ó mẹ̀tọ́ àwọn èèyàn máa ń fẹ́ wọ́n máa fẹ́ gbẹ́nu sí báwo ṣe. Ah, ní ọlọ́run máa ń kọ́ àwọn ìṣe. Hmm, ọlọ́run kọ́ yín mọ̀ ṣe ẹ fẹ́ bẹ lórí ètò. <laughs> ọlọ́run kọ́ wa mọ̀ ọ́ ṣe ẹ̀yin èèyàn mi lé mo mọ̀ pé ẹ̀ ń gbádùn àlejò tá a gbé wá inú mi dùn sálejò yìí nítorí pé ah wọ́n túṣu dé di ìkòkò gbogbo èyí bẹ́ẹ̀ ti lọ ń fowó sí kólóbì ìdálejò wa tẹ́ ń rò ó pé èmi náà máa gbé fíìmù kan jáde tàbí méjì ẹ ti mọ bó ṣe ń lọ ẹ ti mọ bó ṣe yẹ kẹ́ ṣe lọ ẹ ti mọ ọ̀nà tó yẹ kẹ́ gbé rìn ọlọ́run á dẹ̀ máa kọ́ gbogbo wa mọ̀ ọ́ ṣe. àmọ́ kẹ́ tó lọ àwọn ènìyàn fẹ́ mọ̀ ọ́ tó rántí ń wò yìí ti pẹ́ wọ́n fẹ́ mọ̀ pé kí ni àjàbalẹ̀ tuntun tó wà nígboro lọ́wọ́lọ́wọ́ tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ láti ọwọ́ yín gangan gangan gan ló ti wá nítorí pé mo mọ̀ pé àwọn tèmi ẹ ẹ wọn ò dojú tì mí rí wọ́n fẹ́ tún lọ wò yín sí wọ́n tún gbádùn yín sí bí òyìnbó ṣe ń gbádùn sìgá ó yẹ jẹ́ káwọn aráalé mọ̀. ẹ ṣe olóòtú eré tó wà níta gbangba báyìí òun ni ìmọ́lẹ̀ mo fẹ́ kí ló bá wa wò ó lágbára ọlọ́run ó ti fi wò ó kò ní fọ́ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ah tọmọmọ jẹ́ kí mọ́lẹ̀ mi ó wó òkun dákun o gbogbo ẹ̀yin tẹ̀ ń fojú àyẹ̀wò mi lé ìmọ́lẹ̀ yín ò ní wó òkun kùn ayé ò ní gbà mọ́lẹ̀ lọ́wọ́ yín àbí ṣé ṣé kí n fọpọlọ gbé fíìmù yìí ṣé kò jẹ́ pé ọ̀rọ̀ bí ojú bí ojú náà máa sọ ọ́ nù àbí ṣe bí ojú ṣàdì olóòtú ṣe rí hmm? hmm. kò sí ẹni tó máa wò tí ò ní kàn sára sí i ah, ah tẹ bá wò bẹ̀rẹ̀ ẹ lè mọ parí ẹ níbi tó le dé. èmi tó bá tó bá jẹ yẹn ni èmi mọ mo mọ ṣe tí bá wò bẹ̀rẹ̀ tí mo ti mọ tó máa parí ẹ. kò ṣe bí wele. ẹ tọ ẹ̀yin ara lé wọ́n ní kò ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìmọ́lẹ̀ eléyìí pé tẹ́ bá ti wò láti bẹ̀rẹ̀ dé òpin ẹ̀ tí ẹ lè mọ tó wà ní òpin ẹ̀ àmọ́ mi ní jẹ́kẹ̀ lọ́sìn torí pé ó ní eré eré ìdárayá kan nígbà tá a wà ń kékeré mo rántí nígbà tá a wà kékeré ó dẹ̀ wá ń ṣe ni ní eh, ó ń ṣe ni láàánú sí nítorí pé àwọn ọmọ kéékèèké wa ìsìn yìí wọn ò ti gbàgbé gbogbo ẹ̀ wọn tá bá ti ṣe hmm, kí làwọn tá máa ń ṣe nínú nọ́ọ̀sì yẹn wọ́n máa máa jó báyìí wọ́n máa máa kọ òyìnbó òyìnbó ni òyìnbó ni àmọ́ ó ní àwọn eré kan tá a máa ń fi yorùbá ògbóǹtarìgì yorùbá la máa fi ń sọ àwọn bíi hmm, bojú bojú o olóró nǹkan ah, o ẹ para mọ́ má ṣe kí n ṣí ṣíṣí ṣíṣí ah, <laughs> àlejò yìí gan wọ́n já sí wọ́n wọ́n já sí wọ́n mọ́ gbogbo nǹkan tí mo fẹ́ sọ ẹ̀yìn ẹ̀rántí kan ẹ̀mí ájù kan ẹ̀yin náà jù kan. ẹ ti jù kan ẹ ti jù kan rẹ di. mo ti jù kan mo ti fún yín ní wá o hmm. ó yẹ ẹ̀yin náà jù sí. Ah, ìtẹ́ mi láì kí n gbà yẹn ṣe wá ń gbọ́ ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí ah, ìdí ọ̀rẹ́ mi jàlá ń jòló. ẹ kí wá gbé yín débẹ̀ tán ṣẹ́yìn ẹ̀yin mọ ìtàn ṣeré. ìtàn ó ṣe. ṣeré. ṣeré ah, ta ló bí ṣeré lọ́mọ bí. ṣeré ó bá bàbá roko ee bàbá lulẹ̀ roku ee ìyá ejò orí ọkọ rẹ ìyàwó jẹ̀dọ̀ ọkọlẹ̀ ìyá aláàbí ìpàdé ìmúkọ àfa àjẹrẹ ẹlẹ́dẹ̀ ikú jẹnu àárẹ̀. <laughs> àwọn eré táwa máa ń ṣe ń gbà yẹn dáadáa dáadáa nìyẹn. bẹ́ẹ̀ ni ẹ ṣe mo dúpẹ́ àlejò mi ẹni pé wọ́n tún mú mi wọ́n tún jẹ́ kí n dára yági yági èmi dẹ̀ mọ̀ pé gbogbo àwọn aráalé tí wọ́n ṣe àwọn orú eré báyìí nígbà táwa kékeré wọ́n máa máa bá wa sọ ọ́ ni wọ́n á dẹ̀ máa rẹ́rìn-ín lọ ẹ ṣe gan ni. a Ọ̀túnba Ọláyínká Adébóyè adúpẹ́ tàpé yín tẹ wá a kí tá a bá tún pè yín nígbà míì tẹ bá tún wá. a máa wà kọ́lọ́ máa fi àìsàn dáwà jókòó. àmì àmì kọ́lọ́ má fi àìsàn dáwà jókòó àti èmi àti ẹ̀yin àtàwọn tó ń wò wá nílé kí ọlọ́ má fi àìsàn dáwà jókòó. ǹjẹ́ ẹ lè bá wa ju ẹ̀rọ alátagbà yín sí àtàwọn èèyàn lè fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n lè fẹ́ pè yín síṣẹ́ bóyá Instagram àdùn yín ní Facebook gbogbo ẹ̀ bá wa sọ fáwọn aráalé tó máa lọ. ok um, Instagram mi ni ọláyínká underscore adébóyè Facebook mi ni ọláyínká adébóyè Facebook page mi ni ọláyínká comedy um, phone number mi ni oh eight one eight one six three eight six two five whatsapp number mi nìyẹn. youtube yín kọ́. um, ọláyínká tv. ọláyínká tv ibẹ̀ láti máa wo gbogbo àwọn eré adẹ́rìn pòṣónú tẹ máa ń ṣe yẹn nítorí mi náà máa ń dì yín wò lẹ́ǹkan. ìyá ojú tẹ wá fi ń wò mí ọ̀wá ní fún ọ. àmì àmì ẹ ṣe gan ni ẹ ṣe ẹrẹ èèyàn wá lé ẹ wò àjọ pàtí ọ̀sán yìí ó dùn ó lárinrin o àmọ́ kí n tó wá sọ pé mo mo tún ṣe gbogbo ẹ̀ bá ṣe máa ń ṣe ní ọ̀sọ̀ọ̀sán ẹ fún mi lákòókò ráńpẹ́ èmi ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò fàájì ọ̀sán pẹ̀lú Adéníkẹ́ ẹ̀yin náà sì mọ̀ pé tèmi bá ti sọ fún yín pé nǹkan máa ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni nítorí pé àwọn òkì í sọ ọ̀rọ̀ kan káwa tí wàá kò jẹ ọlọ́run gbà fún wa ni àwa náà kọ́ o ẹ̀yin èèyàn mi mo mọ̀ pé ẹ ti gbá mi gbá fàájì yìí dáadáa àwọn wá ṣe mí pé kí n tẹ̀ máì tí ì lọ́lé gan àmọ́ ẹ ṣáà ti mọ̀ pé ẹ̀yin lẹ máa máa wá èmi lẹ máa máa bá ní gbogbo ọjọ́ ní aago méjìlá sí aago kan ẹ máa máa bá mi wo fàájì ọ̀sán ẹ ti mọ̀ pé gbogbo nǹkan tá a bá ti mú wá lórí fàájì ọ̀sán nǹkan tó máa ṣe yín láǹfààní ni ẹ̀yin ẹ̀ wo orin tá a mú wá o ẹ̀ ìmọ́lẹ̀ o ta ni ò fẹ́ mọ́lẹ̀ nílé ẹ̀ ó lè ti wá jẹ mọ́ ń pé gbogbo ẹ̀ tí wá wọnú ara fàájì ọ̀sán tẹ̀ ní ìlágbára gan o ẹ rí pé gbà tí mo gbàlejò wá kí ni eré orí ìtàgé tí wọ́n pè wá ìmọ́lẹ̀ ló tún wá jẹ́ èmi gangan adẹ́nìkẹ́ ìmọ́lẹ̀ abẹ́rẹ́ pé mò ń tàn àbí mi ò tàn ṣé mi ò tàn lójú yín ẹ̀yin gan ń tàn ẹ̀ ń tàn mò ń gbádùn yín mò ń rí yín ṣe ń tàn ní ojoojúmọ́ ẹ máa bá wa wo fàájì ọ̀sán àlejò mi ti sọ oríṣiríṣi ẹ̀yin tẹ́ bá ń ronú ẹ̀ tẹ́ bóyá ti ń rò lọ́kàn yín ah èmi náà fẹ́ darapọ̀ mọ́ àwọn tó ń ṣeré orí ti àwọn tó ń ṣe tíátà mo fẹ́ darapọ̀ bóyá ti wá ń towó jọ sínú kóló gẹ́gẹ́ bí àlejò mi ṣe sọ ẹ wá fẹ́ lọ ṣe ẹ tọ́ lọ́nà tó tọ́ ẹ ṣe bí wọ́n ṣe ń ṣe tí ẹ bá mọ bó ṣe yẹ kẹ́ ṣe ṣe ẹ béèrè ẹ mọ̀ pé làáhàn mi ni bàtà ń ké lótùfẹ́ ẹ béèrè káwọn èèyàn fọ̀nà wọ̀nyí kàn sọ fún yín ṣùgbọ́n ẹ béèrè lọ́wọ́ àwọn tó tọ́ ẹ má lọ kó sọ́wọ́ àwọn tó máa gbowó yín lọ o ẹ̀hẹ̀ torí àlejò mi ti sọ́lẹ̀ ní pé ẹ lọ bá àwọn tẹ́ bá mọ̀ pé wọ́n ń ṣe dáadáa ẹ̀yin náà ẹ lọ sí orí ẹ̀rọ ayélujára ẹ̀yin náà ṣe ìwádìí kéékèèké lórí àwọn tẹ́ bá máa kówó fún kẹ́ tó kówó fún wọn ẹ kọ́ lé tètè sọ pé ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ ṣe ẹ̀hún ẹ fẹ́ gbé ṣe fíìmù o ẹ wá kó adúrú owó tó pọ̀ ẹ lọ kọ fẹ́yàn tí ah, ah, ah tẹ̀ wá ní rójú owó níbi tẹ̀ máa rérè irọ́ o ẹ tọ́ bí wọ́n ṣe ń tọ́ kó lè rí bí ó ṣe máa ń rí ẹ tọ̀ àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ lọ àlejò wa tún bá wa sọ ọ̀rọ̀ kan tèmi dì o tí mo dẹ̀ wọ́n pé gbogbo ẹ̀yin ará alẹ́ pátápátá náà lẹ́tún dì mú ó ní pé gbogbo nǹkan tí a bá fẹ́ máa ṣe ká máa fi sọ́wọ́ Ọlọ́run bóyá o fẹ́ kọ́lé ni o fẹ́ ran ọmọ ní even àwọn iléèwé tá à ń ran àwọn ọmọ wa pàápàá tẹ́ mọ̀ bóyá ká máa gbàdúrà ń pa ẹ̀ ká tó máa lọ oríṣiríṣi nǹkan là ń gbọ́ tó ń ṣẹlẹ̀ ń gbòòrò ń sìn yín a lè gbọ́ pé wọ́n ní kinní kan ṣẹlẹ̀ nílé ìwé kan kinní yẹn ti ṣẹlẹ̀ tán kò kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí mọ́ ariwo lásán la máa gbọ́ nígbà tá a fi máa pariwo bí ọ̀sẹ̀ méjì mẹ́ta àwọn ayé àgbàgbé nǹkan míì á dìde tá a máa sọ lẹ́nu ó yẹ ká máa fi àdúrà tán gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe pátápátápátá ká tó máa ṣe rárá kò ń ṣe pé nígbà tẹ́ bá ti bẹ̀rẹ̀ ẹ bá kọ́kọ́ ti fi àdúrà yẹn síwájú kẹ́ ẹ̀ tó wá gbé ìgbésẹ̀ lórí nǹkan tẹ́ fẹ́ ṣe nítorí pé kí ni gbogbo nǹkan tá a bá gbé lọ́wọ́ Ọlọ́run ó máa ń gún ni ó máa ń gún régé ó máa ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀ á ẹ ti rí bí fàájì ọ̀sán ṣe ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀ bẹ́ẹ̀ ló ṣe máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀ nítorí pé kí ni lórí àpáta la kọ́lé sí á ẹ ṣáà ti wọ̀ pé kì í ṣe orí yan ìlà dúró lé tẹ bá ń gbá ní fingers àwọn nǹkan tá à ń ṣe pẹ̀lú ọwọ́ wa ló ń jẹ́ ní fingers irú nǹkan tó wà lọ́rùn mi àwa la ràn ó ṣé ti yé yín ṣé ti yé yín bó ṣe ń lọ mo fẹ́ kẹ́ tí wàá lọ máa tẹ̀lé mi lórí àwọn ẹ̀rọ alẹ́lújára mi ní gbogbo ojú pátápátá Facebook ni o Instagram ni o àti TikTok at honey fingers. ẹ tún wá máa rí wa ní gbogbo bí lórí youtube ní o instagram ní o at Orisun tv ẹ níbi tí orísun kan gidi ti ń jáde wá orísun ayọ̀ orísun re orísun owó orísun ọmọ ẹ ẹ máa tẹ̀lé wa ní gbogbo bí pátápátá at Orisun tv ẹ ṣe wò dúpẹ́ ó dàbọ̀ o.